أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ fún ọlọ́run à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa àlùfáà wa àgbà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá nàbí náà àtàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn ọba kó ṣàánú àwa náà wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yọ́ akọ́lá tàlùkìyàmà akíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam fi dára lójú pé man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din ẹni tó lọ́n bá fẹ́fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ́yé ẹ̀sìn ọlọ́run bá ń bẹ̀ mọ́sà fún alágbọ́yé ẹ̀sìn rẹ̀ ó di yé wa ṣètọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ọ̀tá wa ni ó sì ti lérí ó ní nítorí ọmọ ènìyàn fi kọ òun ọlọ́run fẹ́ bí ma àgùwọ́ ìta àní ọlọ́run ọba nítorí ọmọ ènìyàn tó tó kọ́mí la àkódánilá siratakal mustaqim màá bàdì wọn ojú ọ̀nà tààrà yẹn màá bàdì wọn ojú ọ̀nà tààrà yẹn màá bàdì wọn lójú ọ̀nà tààrà màá yọ sí wọn níwájú wa min khalfi màá yọ sí wọn lẹ́yìn wa min aymani yọ sí wọn lápá ọ̀tún wọn ṣe máa ìlì màá yọ sí wọn lápá àlàáfíà wòlọ́sàjìdá àkùsọ́rọ̀ ń ṣàkírin ó wà pé ọ̀pọ̀lọpọ̀ wọn yàrá ìmoore bẹ́ẹ̀ ni ntọ́lọ́n fẹ́ mọ̀ lára wa náà ni pé jáàzì ẹni tó moore àbájáde ẹni tí ò moore ọlọ́run jẹ́ amóore ọlọ́run ti sọ́kọ́ nusọ́gùn ìnsán pé alhata alal ìnsán xeynu minadari lamiyakun ṣe an maskuro inna khalaqna li insana nabtali fajalna usami an basira adayna usabila bi. imma shakira wa imma kafura bóyá jẹ́ tó mórí abala ìmórí ọlọ́ọ̀bá ń bẹ̀ já mórí ọlọ́ọ̀bá orí náà ní ṣètò ọ̀run wá fẹ́ kọ́pọ̀lọpọ̀ jẹ́ ó dùn pé ọ̀rọ̀ tajid akthar ń ṣàkiri ọlọọba o ṣètò ní wọ ọlọ́ọ̀bá ó rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn wọ́n jálá ìmórí oní súnmọ́lá àti ẹ̀ná omi bẹ́yìn àìdíhìn sọ́tún àráàfù ni àyà seventeen oni ní nítorí fẹ́ bí máa àgùwé ìtẹ̀ni sixteen fẹ́ bí máa àgùwé sọ́tọ̀ arab àyà sura kejì àyà kẹ sixteen fẹ́ bí máa àgùwé àwọn tó torí ọkọ̀ mi nítorí tọ́mọ nítorí ànábì adam lọ́lọ́run fi lè ṣe tọ́ọ̀nù kó nu nígbà tó lọ́wọ́ n'i fún anabi adam tí gbogbo àwọn mọ̀lẹ́kà fún tó ni ó sì gbéraga fẹ́ bí máa àgọ́ ìtà ọlọ́ọ̀bá nítorí àwọn tó fi gbé nítorí la àkódánná lahum siratakal mustaqim wàláhì mo fi ọlọ́wọ́ bá búra ó tún búra fọlọ́wọ́ mo fi ọlọ́wọ́ búra máa bá di wọn lójú ọ̀nà tààrà thumma la'atiyannahum min bayni aydihim máa yọ sí wọn lọ́wọ́jú wa min alfihim min khalfihim máa yọ sí wọn lẹ́yìn wa min aymanihim máa yọ sí wọn lẹ́yìn wa an shama'ilihim máa yọ sí wọn lápá ọ̀tún máa yọ sí wọn lẹ́yìn wa la tajidu aktharuhum aksarahum shakirin ọwọ́ àrí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ láìmoore bó la imori òun náà ni ọ̀nà bíi mẹ́fà kan lèyàn imori ká moore sí ọlọ́run ọba tó dá ọ̀gá oge ima shakira wa ima kafura bóyá jẹ ṣe fún wa pọ̀ jùlọ ọmọ ya mi mùsùlùmí o ọlọ́run mo sọ fún wa pé àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá ọlọ́run nìkan ló mọ iye wọn àwọn scientists wọ́n ní àwọn ẹ̀dá ọlọ́run bá ń lọ bí eighteen thousand eighteen thousand ọlọ́run ní ọ̀wé ìtẹ́ ẹ̀mọ̀ ni àwọn mímu nínú ẹ̀dá ọlọ́run tẹ́ ẹ̀mọ̀ ẹni tí ọba sì mọ òrìká ọlọ́run bá sọ pé subhana alladhi khalaqa al-azwaja kullaha mimma tunbitu al-ard wa min anfusihim wa mimma la ya'lamun ọlọ́run ní òun ló ń da gbogbo nǹkan lákọlọ gbogbo akọ abo òun náà nínú àwọn ewé bẹ́ẹ̀ àwọn koríko fourteen hundred years ago táwọn mi sọ pé akoríko tá a rí yẹn àwọn nǹkan ọbẹ̀ tá a rí yẹn abo ń bẹ láàrin wọn akọ ń bẹ láàrin wọn àwọn kẹfìrí gbà náà sọ pé ah àlọ́mọ yìí ó tún ní koríko lákọlọ abo àwọn gbogbo ẹgbẹ́ ṣe sáyẹ́nsì ní ìsìn ọmọ ìpè dia affairs in plant àyè bẹ́ẹ̀ kọ́ ni òmìnira àǹfóṣe yìí gan ọmọ ènìyàn ọlọ́run dání lákọlọ abo òmìnira àlẹ́mọ́ọ̀nù ọlọ́run tún dá àwọn nǹkan míì tẹ́ẹ̀mà so owó ìta àmàlà pé ní eighteen thousand yẹn ẹ wá wo báwọn ìjà yẹn ti wá pọ̀ tó yẹn báwọn ìyẹn ti pọ̀ tó yẹn ọlọ́run mà dúpẹ́ lọ́wọ́ rẹ o ìjọ dáa jù nínú àwọn ẹ̀dá lọ́mọ ènìyàn ọmọ ènìyàn ló dáa jù nínú àwọn ẹ̀dá ọlọ́run búra pẹ̀lú àwọn nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ a máa ń tẹnumọ́ fún wa pé ọlọ́run ọba mi kò sí tí olùfi búra àmọ́ mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ fi nǹkan mi búra fọlọ́run ọlọ́run ọba àwọn olóòlù àwọn ẹ̀dá ẹ̀ kò tí olùfi búra àwọn mùsùlùmí dáadáa ìgbọ́dọ̀ fi nǹkan mi ìbúra ayé búra pẹ̀lú kábà gan ayé sọ pé mo fi kaaba pé wọ́n ọba kaaba búra àmọ́ mo fi Mẹ́kà Mọ̀dínà búra mo fi lẹ́tí máa sùn ara àìsí búra ẹlòmí sọ pé ojú ti mowó àwọn mẹkáníìkì omi radiétọ̀ ẹlòmí bẹ̀rù ògùn ó bẹ̀rù ògùn ju ọlọ́ọ̀ba lọ ó di wa ọmọ yẹn àmọ́ ọlọ́run ọba mi kò sí tí olùbúra ọlọ́run wá ní wọ́n tí ni wọ́n zẹ ètò wọ́n tó rì sí ní wàhálà bẹ́lẹ̀dì àmì ọlọ́run ni wọ́n tí ni ọlọ́run mo fi gé ọ̀pọ̀tọ́ búra wọ́n zẹ ètò àti gé elépo wọ́n tó rì sí ní mo fi òkè àpáta àti máa hugi lórí ètò wọ́n pè ní òkè tí àpáta àti máa tó wọ́n pè jábàlì wọ́n pè àpáta alásánu àbí wọ́n tó wàhálà bẹ́lẹ̀dẹ̀ àmì ìlọ́lọ́ mo fi ìlú ìbúra ìlú maka tí mo ti ń sọ̀rọ̀ ìmọ̀fìbúra tí mo ti sọ kùránì kalẹ̀ ìmọ̀fìbúra ọlọ́wọ́ bá mi kí ló búra sí jawabul qasam ni pé laqad khalaqnal insana fi ahsani taqwim àwọn ìdájọ́ ọdá ìtọ́ dá jùlọ mọ ènìyàn ọmọ ìyá mi kí la ṣe fọ́lọ́n ẹ̀mọ chimpanzee àwọn ọ̀bọ tó wà jọmọ ènìyàn ni ó máa ń rìn jọmọ ènìyàn ọmọ yẹn tó wà lọ́ba dáa kíra bẹ́ẹ̀ sí ọlọ́run wa dá ọlọ́mọ ènìyàn adúgbò lọ́wọ́ lọ́ọ̀bà ẹ̀ka mọ̀ rí pé ọlọ́run dá ọlọ́mọ ènìyàn nínú àwọn ọmọ ènìyàn yẹn ètùtù wa dáa jù náà ni mùsùlùmí nínú àwọn ìdàtọ́ ọlọ́run dá ètò dáa jù náà ni mùsùlùmí ọlọ́run sọ́dún sọ́dún bẹ̀ yìí náà kí ni nàlẹ́rìnà àmánu wàhámílù خير البرية إن الذين آمنوا وعملوا الصالحات يتداجوا àwọn tí wọ́n nígbà gbọ́dọ̀ odò tí wọ́n lè ṣe ẹ̀dá àwọn tí wọ́n dáa jù kúmù khairul bariya kí la tó ṣe pọ́nlọ́mọba tó ṣe wá mùsùlùmí wàláhì ọ̀pọ̀lọpọ̀ wa kí n ṣe pé ròmí wa lọ́gbọ́n wa di mùsùlùmí wọ́n bí wa sínú islam ni ọlọ́mọ yóò wá kó nu agbo islam láìláì ẹ wo europe níìsì àfáà mi Abubakar torita ọlọ́mọdé bá fún yorùbá náà ó ní dágbọ́n àwọn kẹfìrí bá mà ní wọn bá fẹ́ àwọn mùsùlùmí lẹ̀ nítorí àwọn mùsùlùmí àti sùn lọ àfẹ́ràn mi kan ní kódà ti dákú àti táwọn kìíní bá ta di pé ẹ ẹ ti sùn lọ tábà di àdídó ẹ wọ́n ti gbógun tu Islam tunis ẹ wá lọ sí ẹ máa kà nípa Europe ẹ máa wo àwọn social media yín nípa nǹkan níṣẹ̀lẹ̀ ní Europe níṣẹ̀lẹ̀ Amẹ́ríkà àwọn èèyàn kan gba Islam sísá wa kan tó gbé London a wà ní lé ní last week ń sọ fún mi pé mọ́ṣáláṣí tẹ́yìn àwọn tí máa kírun nígbà táwọn wà ń bẹ̀ bíi fifteen years ago tipatipa mọ́ṣáláṣí ẹ̀ ti máa fi kún àmọ́ nísìn mọ́ṣáláṣí ẹ̀ ti kún dé pé gbogbo títí ibẹ̀ gan wọ́n máa blọ́ọ̀kì láti máa kírun jùmọ̀ ni àwọn èèyàn gba Islam pé kí ni Islam tí wọ́n wí gan nígbà pé òdodo dẹni òdodo dẹni àwọn èèyàn gba Islam mọ́ṣáláṣí gbógun ti Islam tóun bẹ́ẹ̀ làwọn yẹn ń gba islam tó ọlọ́mọ yóò wá kó nu àgbàgbó islam nàlẹ́dínà amánu wa amílù sọ̀alẹ̀ àti ọláyíká ọmọ khairu bariya ó di wa nínú àwọn mùsùlùmí yẹn gbogbo àwọn ẹ̀jọ́ ọlọ́run ọba ẹnìkan bèrè lọ́wọ́ mi jó ni pé ẹ̀sìn wo ló kọ́ dáhìn mọ́ ẹ̀sìn islam ni ó ní bọ̀tà alẹ́bí ló dé gbẹ̀yìn bẹ́ẹ̀ ni alẹ́bí kan ló mú islam wá islam ti wà kánàbí gan tó dé ẹgbẹ̀ wá wà lọ́dọ̀ sẹ́dínà abdullahi bin abbas radiyallahu anhu anhuma ó ní láàrin bàbá wa àgbà anabi adam aleyhi salatu wa salam lórí bàbá wa àgbà anabi nuhu gbogbo wọn kò ló ma lọ islam kò sí kẹfìrí láàrin wọn ẹlẹ́ṣẹ̀ ń bẹ láàrin wọn o ọ̀mùtí ń bẹ láàrin wọn o ẹni tí ń pààyàn ń bẹ láàrin wọn o àmọ́ kò sí kẹfìrí láàrin wọn kò sí ọ̀ṣẹ̀bọ láàrin wọn ọ̀ṣẹ̀bọ wáyé àfiráyà anabi nuhu aleyhi sọlátù wọ sẹlẹm àwọn bídà ń dàbà sọ pé ìkẹjà omi bídà nù àwọn bídà àwọn lè fà á àwọn bídà àwọn mú ẹbọ wá kí ló fà á láyà níbi Nuhu aleyhi sọlátù wọ sẹlẹm àwọn afa ńláńlá márùn kan bẹ àwọn afa ńláńlá yìí wọn jẹ afa ńláńlá ọlọ́wọ́ wa mú àdéhùn nígbà pé wa tẹ̀síwáwò láyé ni gbogbo wa sáláyèsí nínú ọ̀sẹ̀ kan náà ilé ikú lónìí ọlé kejì ikú lọ́la gbogbo ọmọ mẹ wọ́n sẹ́láì sáńgbọ̀n làwọn ń bí dé àbá mú mọ́nà wáyé pé àwọn afáwọn wọn ti kú yẹ méje ká fi wọn lẹ̀ báyìí ẹ jẹ́ ká ya íméèjì wọn ká ya èrè wọn ká máa fi rántí wọn ká máa rántí wọn gbogbo wáyé tí wọ́n ṣe fún wa á máa lè mú lò bídí àyèrè làwọn fẹ́ yà pọ́tò wọ́n ya bídí àyèrè kí ni wọ́n àwọn tó bá wọn yà rè wọn bá wọn ọjọ́ sì fún àwọn èrè yìí wọn ọjọ́ sì fún àwọn èrè yìí kí ló wà tẹ̀lé àwọn sẹ́ńtúrì tó tẹ̀lé àwọn bá ní àwọn bàbá wa tí wọ́n yà èrè kalẹ̀ wọ́n gbọ́n fa bí àwọn báwọn bídà náà máa sọ́nù sí ẹ bá ní alájọ́ wọn ọ̀gbọ́n bàbá rẹ̀ lọ́gọ̀ ó jẹ́ àwọn náà nù ó jẹ́ àwọn náà nù àti jẹ́ ń ṣe yí ọ̀bá ṣẹ̀rí àmúni ẹni tó wá lára alájọ́ wọn ọ̀gbọ́n bàbá rẹ̀ lọ́gọ̀ọ́ ọ̀rọ̀ ọba rẹ̀ gbọ́dọ̀ àní hatu burhanakum in ha sadiqin ẹ̀mẹ́rin yìí wájà bá lódodo lọ. awọn ìran kacha nígbà táwọn dé wọn bá ń sọ pé àwọn bàbá àwọn tí direct ọba ni tí wọ́n fẹ́ ọba bí ọba náà àwọn eléyìí ni ọba fi tọrọ fi tọrọ nígbà tí ìran kẹta ó bèé síkè ìran kẹrin àwọn bá ní àwọn ilé ìgbìyànjú ẹ̀ka máa jọ́sìn fún bẹ́ẹ̀ bọ́ ṣe bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ bọ́ ṣe bẹ̀rẹ̀ nu ó di wa bẹ́ẹ̀ bọ́ ṣe bẹ̀rẹ̀ nu la ilaha illallah wọ́n bá bẹ̀rẹ̀ sí jọ́sìn fáwọn ọlọ́run wa gbẹ́ nẹ́bí Nuhu dìde aleyhi salatu wa salam ọlọ́run fi sọ̀rọ̀ anú súrà tá a gbé ní sọ́tò Nuhu aya twenty three twenty four ọlọ́run dá akọ àwọn ẹni rẹ̀ yẹn tó padà di òsàmáwò yẹn lọ́wọ́ ó di ọlọ́run ní inú àyà twenty three ó ní wọ́kọ́ọ̀lù làtàdàrúnà àlìyàtẹ́kùn ẹ má fi àwọn ọlọ́run bá yín lẹ́ o ẹ má dànù hù lóhùn o làtàdàrúnà wúdàn aláàkọ́nù ẹ má fi wúdàn lẹ̀ wọ́dàn ẹ má fi wọ́dàn lẹ̀ wọ́lá sùwàá ẹ má fi sùwàá lẹ̀. wọlá yagusa ẹ fi yagusa lẹ̀ wọ̀yà òkà lẹ́ẹ̀kẹrin ibẹ̀ ẹ má fi yà òkà lẹ̀ wọ̀ nasira ẹ má fi nasira lẹ̀ àwọn ẹni eré tí wọ́n sọ́dọ̀ ọ̀sán nu yóò láti bẹ̀rẹ̀ nu so gbogbo èèyàn lọ́gbà àti christian ni jẹ́jẹ́ ti christian ni nígbà pé bàbá wa àkọ́kọ́ ni anabi noah anabi adam aleyhi salatu wa salam láàrin anabi adam si anabi noah. gbogbo wọn kùrún márùn mẹ́wàá ni gbogbo wọn mùsùlùmí ni wọn so islam lẹ̀sẹ̀ àkọ́kọ́ ìjọba oníwò wínú táwọn èèyàn bínú tó ní islam lẹ̀sẹ̀ òótọ́ ni àkọọ́lẹ̀ tó wà ní pé islam ni gbogbo àwọn ẹ̀nẹ́bí ọlọ́ọ̀bá bàbá wa ádámà ẹ̀nẹ́bí ọlọ́ọ̀bá ni. ọgbà táwọn bídé àwọlé àwọn bídé àwọn dànkanrú àwọn ọ̀ṣẹ́bọ wọlé gbogbo ó di eyín ọlọ́ọ̀mọ sọ wa nu ọlọ́ọ̀bá à ń bẹ̀ wá tuntun ọlọ́ọ̀bá ẹ̀já gba islam náà dáadáa because conference táwọn Daaru Naim ṣe ní Èkó láìpẹ́ yìí ọ̀rọ̀ tí wọ́n ṣe topic team conference náà ni pé akílẹ̀tì sọ̀híhà wọ́tá àdéhùn máa sẹ̀rà akílẹ̀tì sọ̀híhà àwọn akídà tó lálàáfíà gbogbo ọjọ́ gbogbo àwọn tó ń níbi conference wọ́n gbà yí pé bí yorùbá ṣe dáa tó nítorí àṣàfẹ́kù náà ní kíni akídà akídà yẹn ló kù díẹ̀ káàtó gbogbo wa àwa ń bẹ̀ wá ń tòtò ọlọ́wọ́ ọba kárípẹ́ gbìyànjú láti àkídà nígbà mẹ́fà àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ mọ́npadà ń pè lákìdá nílẹ̀ yìí Kaduna wa yìí gbà yìí nígbà tá à ń ṣe Muslim Council tí wọ́n máa wí ni pé àfẹ́ àkídà àfẹ́ àkídà o ẹ̀fẹ́ ìmánì nù wọ́n ní ẹgbẹ́ ń bọ̀ tó bá ti jẹ́nu ọ̀nà kó gbé àkídà rẹ̀ kalẹ̀ tó bá wọlé láì sàkídà mùdà wàhálà rẹ̀ fẹ́ dálẹ̀ hùn ẹ̀fẹ́ pé kó kí la ń pè lákìdá òun náà ni àdìọ́kàn nítorí sùmọ́kàn rẹ̀ ọ̀kọ̀dọ̀ ẹgbẹ́ azọ̀pá afẹ́fẹ́ akínú nìka afẹ́ sọ̀yẹ̀gì ìyẹn máa sùmọ́kàn ni kò sí jẹ́ kó bí ọkàn tó à ń bẹ̀ wá ń tòótọ́ náà bá ẹ jẹ́ ká mú àkìdá tó jiná lọ́wọ́ àdúpẹ́lọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nílẹ̀ yorùbá nìsín súnà ti ń gbalẹ̀ gan ti ń gbalẹ̀ gan àdúpẹ́lọ́ tó wá wà interesting náà ni tó ṣe déédéé ọ̀rọ̀ tí bàbá wa Sheikh Abdulaziz Yusuf tí wọ́n sọ fún wa ní 1986 mo máa rántí ọ̀rọ̀ gbogbo gbà máa rìn ìlọ́pọ̀lọ́ mi ni 1986 bàbá wa Sheikh Abdulaziz akẹ́ wọ́n wá sí wáàzí ní Kaduna ní Jamaatul Islam tó wà ní NDA junction tutu yìí kọ́ old ju àtàwọn akẹ́fẹ́rí sún náà ni bàbá yẹn wá ní àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí àgbàlagbà bá ń sáré tí àgbàlagbà bá ń sáré tó bá wẹ̀yìn wò tí ń lé nǹkan tí ń wo tí ń lé yẹn tí ń wẹ̀yìn wò tó bá rí bí kò sí ọmọdé kan tó tẹ̀lé òun kó mọ̀ pé àrí tó ń sá yẹn kò ní débi kan tí ì parí tí ó tó bá wó kò sẹ́jú bá àmọ́ tó bá wẹ̀yìn wò tó ń gbá ọmọdé tẹ̀lé òun kọ́kàn rẹ̀ balẹ̀ ibi tó bá bá eré yẹn dé àwọn ọmọdé yẹn ọkọ̀ kìnnìún ó mọ̀ bá sẹ́yìn lọ bẹ́ẹ̀ lọ́rọ̀ alùsùnlọ̀ jẹ̀mọ́ ní ilẹ̀ Yorùbá ni gbogbo káàkiri ilẹ̀ Yorùbá ni báwọn ọ̀dọ́ ti gbé súnà mú ọmọ ìyá yìí o wọ́n á ń pe àwọn dẹ̀ndẹ̀wò rẹ̀ àwọn oníbídà wọ́n ń pè wọ́n sí debate wọ́n lè yọjú wọ́n lè yọjú sápẹ́wé ló lọ́ọ́ kà wọ́n kàwé sápẹ́ kí wọ́n kí ó di wa lọ́fà lọ pé àwọn ọmọ ìyá wa tí wọ́n gbé súnà mú lẹ̀ Yorùbá àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ wa tí wọ́n náà bá lọ lé bá lọ sílùú yìí àwọn súnà ní kọ́ máa ṣe pẹ̀lú wọn eléyìí náà ni yóò máa mú islam gbalẹ̀ gbogbo tá à ń sọ fún wa nígbàgbà kan táwọn yẹn ní ara ah, kò sí tó bẹ́ẹ̀ ẹni náà pé ah, ọ̀rẹ́ alájọ bàbá kan bẹ ó ní alájọ bàbá ṣé tẹ́ǹsì yìí ṣe lè gbé nílẹ̀ yorùbá ẹ lè gbé nílẹ̀ yorùbá ó sì wọlé yorùbá àbá musa nì ẹnìkan tó gbé musa màá nà ọ́ nígbà táwọn ọmọ ẹ lọ yunifásitì wọ́n gba islam wọ́n gba sunna dáadáa di yunifásitì ni ó ní musa ṣòkòtò rẹ́díò tó lọ táwọn ọmọ mi gan ó tún lọ kéde tiẹ̀ lọ ìyàwó ọmọ rẹ gbẹ ẹ̀ àwọlé ni ó di àwọn gbàgbọ́ fat òótọ́ ni òótọ́ náà ní kọ́lọ́n di ọlọ́wọ́ yá ayọ́ lẹ́rú iná mọ́ tọkùnlá ọkọ́ ní ó máa sọ àdìkì ẹ páyọ ọlọ́ọ̀ba ẹ̀rẹ̀ mọ́ wà pẹ̀lú àwọn olódodo ọlọ́run jẹ́ wà pẹ̀lú olódodo òdodo yẹn ni kó kálukú wá dì mọ́ kálí ẹ̀ máa gbìyànjú àti sòdodo yẹn kálí bá jèrè ayẹ́tàlì kẹ́yàmà ọlọ́ọ̀ba àdúrà tí yorùbá máa ṣe àdúrà yẹn yáyà mẹ́kò kú tó yorùbá máa sábà pé ọlọ́run má ṣe wá ládọ́rùn mọ́tọ́ àdúrà yẹn yáyà àmọ́ kò kú tó ní òfin kú tó ni pé ẹlòmínà máa mú òtọ́ láyé àmọ́ àti tẹ̀lé ó di wàhálà fún àmọ́ àdúrà tábí máa ṣe olókù jù ó ní ọlọ́run ọba àríyìnà haka haka warzuqna tìbá ọlọ́run fòdodo hàn wá lòdodo fòótọ́ hàn wá lòtọ́ kọ́ọ̀dù ọlọ́run ọba fi rọ́hàn wá nírọ́ kó dẹ̀ fún alágbára ti jìnnà sí irọ́ ọlọ́run ọba ń bẹ̀ jáàmù lòdòdó lòdòdó ká lè tẹ̀lé ká lè bá wà nínú olódodo àlékún bíi sédèkọ àlébi ní lòdòdó dọwọ́ yìí fa iná sédèkọ torí lòdòdó rẹ̀ yà hàdí ilẹ̀ bìr yóò máa tiẹ̀ síbi dáadáa ni wà iná bìrra dáadáa dẹ̀ ní yà hàdí ilẹ̀ jẹ́nà yóò máa wà nùgbì ni yóò máa tiẹ̀ olódò àjẹ́nà ni ọlọ́kùsí wàlúmọ̀ àjẹ́nà wà ìyá kún wọlé kábì ẹ má kúrò àwọn tó kúrò lánàá dáa àwọn tó ń pọ gbogbo rọ wọn àwọn náà wọn ti lọ pẹ̀lú rọ wọn náà àwọn tó ń pọ lórí náà lọ pẹ̀lú rọ wọn òdodo yóò máa ṣẹ́kù bólódodo bá tiẹ̀ lọ olódodo náà lọ àmọ́ òdodo yóò máa ṣẹ́kù òdodo yóò máa ṣẹ́kù láàfin rọ̀ wọ bàbá láàfin rọ̀ yọ òun náà padà sílé kéwú mo sọ pé àwọn ìzálà lọ́rọ̀ àwọn ìzálà gan àwọn ní kó máa tẹ̀lé ọmọ ìgbà haúsá àwọn haúsá torí islam ẹ̀tọ́ fáwọn ẹ̀sìn yókù jọ pé irọ́ ni wọ́n gbélé lórí <coughs> islam orí òdodo ni ó di wà lọ́fà ọlọ́run bá mi subhanahu wa ta'ala ti fi àpè àwọn àmì yẹn hàn wá ẹ wo Qur'an al-Karim nípa ìmọ̀ ẹ wo Qur'an al-Karim ẹ pè ní sọ́tò rahman ọlọ́run ní ar ọwọ́ ní kíni allama al-Qur'an khalaqa al-insan ẹ wo ọlọ́wọ́n ọba arrahman ọlọ́wọ́n ọba àjọkẹ́ ayé ọwọ́ ni alamalu qur'an olókọ́ ní qur'an ọwọ́ ni khalaqal insan lọ́dọ́mẹ́ni ọlọ́run dọ́mẹ́ni kó tó kọ́ ní qur'an ọlọ́run ti qur'an síwájú síwájú kó tó tó pé òun dá ọmọ kálí bá a mọ̀ pé ìmọ̀ ó wà very very important nípa la ilaha illallah kálmà sàádà kálmà oríire tó ṣe wá do lóríire yìí kárí pé ń kálukú wa gbìyànjú láti mọ̀ fa alamu annahu la ilaha illallah lọ wá mà shahida allahu annahu la ilaha illahu wal malaikatu wal ulul ilmi qa'iman bil qist ọlọ́run bá ní shahida lọ́lọ́ ló jẹ́rìí ọlọ́run bá gan jẹ́rìí annahu la ilaha illahu kò sẹ́lómi ìtàbọ̀rọ̀ jọ́sìn akídà tó jí lẹ́kọ̀ọ́ sí ìbànú ẹ má bàa jọ́sìn la ilaha illa hu wal malaikatu ọlọ́run pa màláìka sí àwọn màláìka náà dá sí pé kò sẹ́lómi ọlọ́run wa pẹ̀lú mi dá sí má àfẹ́ntiwá ní mà wọ olùl ẹ̀rù lọ́fà tí wọ́n fẹ́ dá sí tí wọ́n fẹ́ wà nínú tó tó dá sí la ilaha illallah lákùn fi àyè ilẹ̀kùn mọ́ wàmà ọmọ wàmà nípa Islam ọmọ amúlo ọdẹ ẹ̀ máa mú ṣẹ́sì tí wọ́n ti bẹ́ẹ̀ pẹ̀lú náà làwọn sọ pé alẹ́ elmo antesma o náà ní gbọ́ bá ti ń gbọ́ náà là ń pè ní mà wà àǹtá o máa tẹ̀sìmá o kẹ́ máa ronú sí kẹ́ máa ronú sí ẹlẹ́ẹ̀kẹta wà àǹtá àfẹ́lò ní tẹ́ ń gbọ́ tẹ́ ronú sí ẹ máa mú ẹ máa ha sórí wà àǹtá àmẹ́lò bí máa tà àfẹ́lò ní wàá ha sórí yẹn ẹ wàá máa fi ṣẹ́ sí àwọn àti ẹ̀bẹ̀ ẹ máa ṣe àwọn má ṣe bẹ̀rẹ̀ má jìnà sí ó ní ní wa àzámù wa ọ̀gá fíìmà àmàlùn ẹ wá máa ṣe nítorí tọ́lọ́ọ̀ba ọlọ́ọ̀ba já wà nínú àwọn tó máa ṣe dáǹṣe tó tọ́lọ́ọ̀ba kálíbà wà nínú àwọn tí wọ́n jèrè àtàlùkíyàmà ká má gbàgbé ìrànlọ́wọ́ fẹ́tò yìí àkànnùmá wa ọ̀wà bó ti wà já isbank ní báńkì tá a ti gba ìrànlọ́wọ́ fẹ́tò yìí já isbank àkànnùmá wa zero márùn zero zero zero zero zero six nine eight two one bí wọ́n bá fi owó ránṣẹ́ sí wa kó fi owó ránṣẹ́ sí àkáǹtì olóhùn bọ́ sọ alẹ́ sàn ọlá Qur'an al-Karim Umar bin Khattab islamiyya ló kọ àkáǹtì account name Umar bin Khattab islamiyya account number zero márùn six nine eight two one ó di wa olóhùn sọ alẹ́ sàn owó táwọn ọmọ orúkọ olóhùn sọ alẹ́ sàn rí ó di wa olóhùn bá kúmọ́tà kálẹ́sì fún olóhùn bá ọlá Qur'an al-Karim ọmọ àwọn ọmọ ẹ̀yà wa ọ̀kan fi wọ́n ránṣẹ́ ó ní àdúrà fáwọn òbí òun fèsì bí ilẹ̀ fọmọ twenty thousand fún owó ọmọ òrukàn ó di wa nìkan ó fún wa ní ten thousand ó náà Ahmad Muhammad Yusuf ó fún wa ní two thousand Abdulbasit Uthman ó fún wa ní four thousand Ọláyíwọlá Adéwálé Lukman ó fún wa ní two thousand Alirat Taiwo Suleiman ó fún wa ní five thousand Daoud Ibrahim níbi DITV ó fún wa ní three thousand five hundred lera wọn ọlọ́run ọba fún wa sàn gbogbo ní Ibrahim fún wa lóyè ọba sàn gbogbo wọn lẹ́sàn-án rẹ̀ amẹ́ni kí dúró kọ́lọ́run ọba kó sànù wa ọlọ́run ní káwọn yẹn máa anabi wa sallam yahadi rajulan tọ́lọ́ bá lè fìjọ pé kẹ́nìkan gbọ́ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yé látara tiẹ̀ ìrànlọ́tọ́ bá ṣe ó lóore ju kó onírèyé ilé ayé lọ ọlọ́run jáwọn yẹn gbàgbọ́ yìí lọ́la àwọn ọlọ́ọ̀bà jáwọn náà gbàgbọ́ yìí ọlọ́ọ̀bà ẹni bá ní béèrè lè béèrè tó lọ́ọ́ fi yé wàá dáhùn ṣáàlù. wa wa rahmatulahi wa barakatuh. alágbájá dákùn bá ń fọ aṣọ ìyá alágbájá ti gba aṣọ náà tó yóò fọ ọkọ jáde tán ìyá fẹ́ fọ aṣọ tó bá gba ẹ̀gún aṣọ. ó bá kéde. ẹ̀gún bàbá alágbájá ní owó lọ tó bá pàdé wọn ọkọ níbi tó ti lo owó kò owó tó bá padà ìyá alágbájá kan ọkọ níbi tó kọ́ bá ń kọ́ lẹ́ẹ̀kan tí kò sí owó mẹ́ẹ̀ dákun owó mẹ́ẹ̀ mẹ́ẹ̀ kó ìyálágbẹ́dá tó lórí pé kò sí owó kankan nínú aṣọ ìdíjà máa ní àbí nígbà fẹ́ẹ́ obìnrin tó rí owó nu aṣọ ọkọ rẹ̀ tọkọ tó wá fura pé àwọn aṣọ òfòdówó sí ni tó wá béèrè pé ẹgbẹ̀rún tó lò aláìkọ́ kúrọ́ ó tún jẹ́ olè lẹ́gbà tó jẹ́ jalè tán ó tún wá jẹ́ òkúrọ̀ kọ́kọ́ owó ọkọ rẹ̀ fún un bàbá alágbájá owó báyìí lọ bẹ̀rẹ̀ ọyìn la bèrè owó rẹ̀ fún wa ẹ̀ bá fún wa ń bẹ̀ sọ fún báyìí àmọ́ kó kówó kó mọ̀ fọ́fọ́ kan yẹn kò o mu rárá ó di wa wallahu ta'ala alam. ìbéèrè tó tẹ̀lé ní bí ìdáhùn sí ni ìdájọ́ mùsùlùmí tó mọ̀ pé ẹni tó jẹ́ ọ̀gá òun àbí ẹni tó jẹ́ adarí wọn ní ibi tí wọ́n wà kì í ṣèyàn dáadáa tí wọ́n sì fún ní sọ̀pọ̀. kò sí dáadáa kó ṣe wáàzì fún ti nà sí àfún kó máa ṣàdúrà fún un. kọ́mọ sàdúrà fún pé kọ́lọ́mọ bàbá ga wọn ni torí <coughs> ó sọ fún wa pé nǹkan bá ń ó ní ngbẹ̀yìn ayé àwọn jẹ náà ni á ní ta amúrù náà kí ló àpá ẹ̀fún ẹ̀ wọn kí láti wọn ẹ̀ máa tẹ̀ wọn ẹ̀ sàdúrà fún wọn máa lẹ́kùn máa bẹ̀rẹ̀ wọn bá òdìkọ̀ sọ pé ẹ máa ṣépè fún wọn èyí ṣépè fà síwájú kó mi bàjẹ́ máa ń ṣe nígbà kó lọ lọ́ọ̀bì já síwájú yìí ẹ sì sùúrù náà ni yá ayọ́ lẹ́bí náà mọ́ni ìsbírò wọ̀sọ̀ àbírò wọ̀rọ̀ àbìtò ọ̀tẹ́kùnlá àlà alákùn tó fìlẹ̀ wọn. ìmáàmù wa tá a máa ń pè ní ìmáàmù alùsọ̀nà ọ̀jàmá àwọn ọba tó bá a lò gbà wọ́n wà wíkẹ́ẹ̀d gan. <coughs> àmọ́ mẹ́wọ̀n sọ pé tí n bá ládùúrà kan tí ó gbà lọ́ni ọlọ́wọ́ ó ní àwọn àṣàdúrà kọ́lọ̀ fẹ́ aṣíwájú mi ọ̀mọ́ náà ṣòro àwọn aṣíwájú rẹ̀ àmọ́ àṣàdúrà fún wọn ni nígbà máa ń bá yí nàìjíríà ni bọ́lá wọn bá kó bá fi mọ̀nà kójú kó yẹ pé àwọn amẹ́ríkà tí wọ́n ń ṣe kànyàkànyàn wọn ò nífẹ̀ẹ́ wa wọ́n wọ Venezuela nìsí gbogbo epo wọn ni wọ́n kó ní Venezuela tó fẹ́ ṣe nàìjíríà náà ni ọlọ́run ní fún wọn ti. nínú ìdáhùn ìbéèrè kẹta láti ṣe ó túmọ̀ sí wípé even tí a bá rà wọn olórí wa wọn wa tí wọ́n ṣe tí ò tọ́ kò ká dìde sí wọn wọn tàbí àpò náà. ni kejì gbọ́dọ̀ tì ni ni ó ní ẹ̀wọ̀n ẹ̀yàn yín jẹ afẹ́ra nǹkan tó sí òní fún yín á ní kí pa ọ̀rọ̀ aṣíwájú dàbí ọ̀rọ̀ dírẹ́fà ni dírẹ́fà tẹ wà nù ọkọ̀ tí wọ́n wà kú wa tẹ wà ń ṣépè fún ọlọ́kọ̀ fọ́ lójú tí wọ́n fi fọ́ lójú gbogbo ẹ̀yin dẹ̀ wà nù ọkọ̀ gbólẹ̀ ńlọ. anabi muhammad sallam ó lè ṣàpèjúwe ewé ẹ̀fọ́ bí ọkọ̀ ojú omi ni ọkọ̀ ojú omi dẹ̀ wà nù ọkọ̀ ojú omi àwọn kan wà ní upstairs àwọn kan wà ní downstairs àwọn tó wà ní upstairs yẹ ọ̀dọ̀ wọn lómi wà àwọn tó wà ní downstairs wọ́n máa sọ fún wọn pé ẹ̀dá kan bá sí omi ó bá wọn sí wọn mú ẹnìkan bá mú mọ́ra wọn náà tó wà ní downstairs pé àwa la súnmọ́ mi jù ẹ jẹ́ àlù òkan nínú ọkọ̀ ojú omi yìí kó mi máa wọlé tó mi máa ń wọlé ànídàwọn tó wà lókè mi láàmú mọ́ ọ̀kan bá ní mẹ́jà ti ìlú ẹ̀já sọ fún wọn náà tó bá láwọn ò lè ṣe mọ́ ní ká tó lù táwọn ará òkè yẹn bá gbọ́ pé wọ́n fẹ́ lu ọkọ̀ ojú omi wọn ni ẹlú ẹ̀yin lẹ́mà tí wọ́n fi lọ́kọ̀ yẹn kí gbogbo wọn ṣe gbogbo tó parun aṣíwájú <coughs> wa á máa ṣàdúrà fún un ó yẹ pé àwa mùsùlùmí ní nàìjíríà yìí àwa mùsùlùmí láti bò fún wa orí mẹ́mbà rí láti ṣe muslim muslim àwọn tó ń yọ pé wọ́n fún wọn ní poison jẹ àwọn ni wọ́n ń ṣe tiwọn nísìn. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta ẹ̀rù